إخوة الإيمان والإسلام السلام عليكم ورحمة الله وبركاته abẹ̀rẹ̀ ìtanijí yìí ló kọ ọlọ́m tó dá gbogbo ẹ̀dá à ń ṣe ọpẹ́ fún ọba olúwa wa tí ọpẹ́ tọ́ sí tí ọpẹ́ yẹ bẹ́ẹ̀ ni à ń tọrọ àlékún kẹ́ àti àlékún gẹ̀ẹ́ lọ́pọ̀ yanturu fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam àtàwọn aráalé rẹ̀ àtàwọn sàbí rẹ̀ àtàwọn tí wọ́n bá tọ ojú òpó rẹ̀ jáde láyé. almawdu huwa kaba'irun istahana bi annas fi hada al àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi bààyàn bààyàn tọ́gọ́rọ̀ ọmọ aráyé tí wọ́n fojú bíntín wọn lóde òní. àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tọ́mọ aráyé fojú kéré wọn lóde òní wọ́n pọ̀ rẹpẹtẹ. ṣebí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kan ń bẹ àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi bààyàn bààyàn kan ń bẹ tá a mọ̀ ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kan ń bẹ tó ṣe yí pé ese ńlá ni wọ́n tọ́mọ aráyé ọ̀mà tí wọ́n ròyìn pé ẹ̀ṣẹ̀ tó fúyẹ́ ẹ̀ṣẹ̀ tó kéré pátápátá ni tọ́rọ̀ òsì rí bẹ́ẹ̀. ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìṣìnàbù kẹbà ìrìndùnú wájibun shar'iyyu ká jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kódà àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké náà ká jìnà sí wọn ọ̀ranyàn ni nínú ìlànà ọlọ́run nínú òfin Islam kí ló dé ọba àlékè ọlá nínú àlùkùránì alápọ̀nlé tá a bá lọ sí súra orí kẹrin ìyẹn súra tó nìsa àyà kọkànléní ọgbọ̀n ìyẹn àyà thirty one bada awuzu imina sheitani rojim ọlọ́run ní. jìtẹ̀nibú kaba irọ́ máa tún náà àwọn نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما ní ẹ̀yin ọmọ aráyé ẹ̀yin ọmọ ẹ̀dá ènìyàn tẹ́ ẹ báyìí lè jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí mo ní kẹ́ ẹ jìnnà sí tí mo ní kẹ́ ẹ sá fún tí mo pè léèwọ̀ nukafir ankum sayiatikum gbogbo àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tó fúyẹ́ a máa pa wọ́n rẹ́ fún yín nínú ìwé iṣẹ́ yín débi àwọn ìwà pálapàla míì tó fúyẹ́ a máa forí wọn jìn yín lókùrúgbà tẹ́ ẹ bá ti jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tá a ní ẹ gbọ́dọ̀ dídì wọn. lẹ́yìn eléyìí wanudikhilukum mudikhalan kerima a wà á mú yín dé ààyè alápọ̀nlé náà lọ́jọ́ gbẹ̀ǹdé àlèkèyàmọ̀ yẹn ni pé a wà á mú yín wọ àlìjánná onídẹ̀ra tẹ́ẹ̀tì máa gbádùn lọ títí ayérayé tó bá di ọjọ́ ìdájọ́. àwọn àfáàjò oyè wáyé pé ọlọ́run ọba ń fi ọwọ́ gbáyà fún wa nínú ẹsẹ̀ wúrà rẹ̀ yìí pé ẹnikẹ́ni tó bá jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nílé ayé rẹ̀ onítọ̀njọ́kùnrin ni ó ojóbìnrin ni o ọmọdé ni o àgbàlagbà ni o pé àwọn ẹ̀ṣẹ̀ táfúẹ́gẹ́ táfúẹ́gẹ́ àwọn ẹ̀ṣẹ̀ tó fúyẹ́ tó fúyẹ́ wọ́n ṣàmójúkù nínú wọn fún onítọ̀hún ọmọ àlìjánná onídẹ̀ra ìní ó sì jẹ́ lọ́jọ́ gbèǹde àlìkèámà kò ní wọná ọlọ́run àwọn aṣíwájú rere fún wa wọ́n wá jó yé wa wípé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ta a bá ń sọ nípa ese ese ẹ̀ṣẹ̀ a pín ẹ̀ṣẹ̀ sí ọ̀nà méjì àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àkọ́kọ́ nu àwọn ese kéékèèké ẹ̀ṣẹ̀ kejì nu wọ́n wá ní ẹ̀rí èyí tó jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá nínú Islam tí ó tóbi jura wọn lọ ìyẹn ni pé tó ní ńlá jura wọn lọ nínú àwọn ese ńláńlá yìí bàbá wa sheikhul islam ibn taymiya kí ọlọ́run ọba kó bá ní kẹ́ kó bá ní gẹ̀ẹ́ nígbà tí ń júwe ẹ̀ṣẹ̀ ńlá fún wa nínú islam ká lè mọ̀ yìí pé ẹ̀ṣẹ̀ ńlá ọ̀pọ̀ rẹpẹtẹ ó ní alikabiratun kullu ma'asiyatin fiha haddun aw wa'idun aw la'nun aw tabarru'u aw laysa minna aw nafyu iman òní tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá káwa mùmìnì ọgbọ́ ó ní gbogbo ohun tó bá jẹ́ ìyapa ọlọ́run àti ìyapa òjíṣẹ́ ọlọ́run tọ́lọ̀ ń gbé òfin kalẹ̀ lórí rẹ̀ pẹ́ni ọba ṣe yálà ẹlẹ̀ ló kò pa ni o yálà ẹ fi dà sọ orí rẹ̀ kalẹ̀ lọ́rùn rẹ̀ ni o yálà ẹ fún níyẹ ẹgbà báyìí ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀ṣẹ̀ ńlá ni àti ẹ̀ṣẹ̀ tọ́lọ́run bá bá gbé ìlérí ìyà kalẹ̀ sórí ẹni tọba bá nílé ayé àti lọ́jọ́ gbèǹde àlìkìyàmà ẹ̀ṣẹ̀ ńlá lòun náà tàbí ẹ̀ṣẹ̀ tọ́lọ́n bá gbé ibi dandan ìyẹn ègún èpè gbé korí ẹ̀ pé ẹni tọba bá ó ti dẹni ègún ó ti dẹni ìṣẹ́bilé ńlá lòun náà tàbí ọlọ́run ní òun mọ́ ọmọṣẹ́ lọ́rùn ẹni tó ṣerú ẹ̀ṣẹ̀ báyìí ńlá lòun náà tàbí ní ẹni ọba ṣerú ẹ̀ṣẹ̀ báyìí laysa minna kìí ṣe ara àwa mùmìnì kìí ṣe ara àwa ẹlẹ́sìn Islam irú tànàbí sọ báwọn nípa rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá lòun náà tá a gbọ́dọ̀ jìnnà sí tàbí ọlọ́run tàbí òjíṣẹ́ rẹ̀ ló ní ẹni tó bá kó sínú irú nǹkan báyìí kò sí mánì lọ́dọ̀ rẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ ńlá ìnirúfẹ́ nǹkan báwọn náà tá a bá wo introduction tí bàbá wa Ibn Taymiyyah gbé wa fún àlèkẹ̀bí rọ̀ láàrin yìí a rí i pé ó kún kẹ́kẹ́ ó sì yanjú kọ́lọ́wọ́n ọba kó bá ní san wọ́n ní ẹ̀san rí tó pọ̀. látàrí eléyìí ni láti máa mọ̀ dájú pé àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá wọn pọ̀ gbọ́ mi arákùnrin kan ó bá bàbá wa Abdullahi ọmọ Abbas kí ọlọ́run ọba kó bá ní ṣe àlékún ìyọ́nú rẹ̀ fún wọn. ó ní ìwọ àfáà wa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá méje ni mo mọ̀ọ́kà wọn sí ń tèmí abdullahi ọmọ abbas sọ fún yìí pé ẹ̀ṣẹ̀ ńláńlá nínú ṣẹ̀ríà ojú méje lọ ojú méje lọ dáadáa méje bó o kódà ó tó ọgọ́rùn-ún méje n tó ń pé méje ń kékeré lèyìn un tá a bá ní ká máa sí láwẹ́láwẹ́ àpapọ̀ ẹ̀ṣẹ̀ ńlá yóò wọ ọgọ́rùn-ún méje ẹgbà wa kan tún ti ọ̀dọ̀ abdullahi ọmọ abbas wá kọ́lọ́mbà ní sàlékún ìyọnú rẹ̀ fún ó ní àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tẹ̀ ń wò yẹn ẹ̀yin ọmọ aráyé ọbẹ̀ tó àádọ́rin tá a mọ̀ ní seventy ìyẹn ní àwọn àáfàá wa kan tí wọ́n jẹ́ aṣáájú rere fún wa ìní wọ́n fi ka àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá dórí àádọ́rin tá a mọ̀ ní seventy nínú àwọn tó ṣe bẹ́ẹ̀ ẹni àbí abdullah muhammadu bunu ahmadu bunu usman adahabi ìyẹn àáfàá wa dahabi tó ṣíwọ́ ọ̀sẹ́ ní yíya seven forty eight ìjìrá kọlọ̀ǹbanìkẹ́ kọlọ̀ǹbanìgẹ́ tó o bá lọ nú tírà rẹ̀ tí ó sọ ní kìtàbùlì kàbáìr ó àwọn ẹ̀ṣẹ̀ kàbáìrì ẹ̀ṣẹ̀ ńláńlá dórí sẹ́wọ́ntì níbẹ̀ sọ̀wárí ní inú ìjókòó ọ̀rọ̀ ọlọ́run ọba yìí iye tọ́lọ́mbá ní ká lè mẹ́nubà yálà méjì ni yálà mẹ́ta ni yálà mẹ́rin ni a mẹ́nubà wọ́n pẹ̀lú àṣẹ ọlọ́run nígbà tó bá dìgbà míì a tún máa tẹ̀síwájú ṣùgbọ́n alikẹ́bí rọ́tòlì hùwùlà ẹ̀ṣẹ̀ ńlá alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ yànnàná rẹ̀ fún wa ní tìtorí tọlọ́n nìkan òun ni tẹ̀sídìkùlì ká iní wálìmùnà jimi ìní ìgbàgbọ́ nínú àwọn alágbègbà àti àwọn awòràwọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ aráyé lóde òní ìní ìgbàgbọ́ wọn ni ló nípọn sọ́dọ̀ àwọn alágbègbà àti àwọn awòràwọ̀ tá a mọ̀ ní àwọn wusẹ́wusẹ́ àwọn tó wá kó sínú alágbègbà tàbá ń pé alágbègbà ìní alágbègbà ìní wọ́n pọ̀ díẹ̀ alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n máa ń da ẹ̀rìndínlógún ẹni tí wọ́n bá fi ń da ẹ̀rìndínlógún sílẹ̀ fọ́mọ aráyé alágbègbà ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n inú ẹ̀ṣẹ̀ ńlá tó yanjú ni wọ́n wà wọ́n jẹ́ kéńfèrí ni o wọ́n jẹ́ àáfàá kan tí ń pera rẹ̀ lẹ́ni ọlọ́run ọba ni o ẹlẹ́bọ ńlẹ́ni tí bá ń wọṣẹ́ tí bá ń wòràwọ̀ tí bá ń sagbigba fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹlẹgbẹ́ rẹ̀ ẹ̀kejì àwọn tí wọ́n máa ń tẹyan rìn nínú alágbígba ni làwọn náà wà iṣẹ́ tọ́jẹ́ séèsù ni mímọ́ tẹyan rìn ó lòdì nínú ṣẹ̀ríà ìsìláàmù alágbígba ńlẹ́ni tó bá ń dán an wò bákan náà àwọn tí wọ́n máa ń béèrè ọkọ ẹni tó wá bá wọn tó ló ń fẹ́ wọṣẹ́ tí wọ́n ó tún béèrè ọkọ ìyá rẹ̀ tí wọ́n wàá ṣiṣẹ́ lórí rẹ̀ níṣẹ́jú ẹ̀ tàbí lẹ́yìn rẹ̀ tí wọ́n wàá máa fún nírú àbájáde alágbègbà làwọn náà inú iṣẹ́ tọ́lọ̀ ń lòdì sí ni wọ́n ti ń jẹ ni wọ́n ti ń mu ni wọ́n ti ń sẹ̀mí. bákan náà ní àwọn tó ṣe wípé tírà ni wọ́n tiẹ̀ máa ń wò bẹ́ẹ̀ tó fẹ́ wo sẹ́bà ti dé báyìí kò tì ní tírọ̀hún lábẹ́ tábìlì wọn tí wọ́n ó gbé jáde pèké tí wọ́n bá sí wọn ni kọ́dà níyàn sówó kó fi lé ibì kan nínú àwọn ojú tírà yẹn iṣẹ́ àgbègbà ìlélẹ́yìí náà. bákan náà àwọn tó ṣe yí pé wọ́n máa ń pẹ́ àwọn ọmọ kádàrá ẹ̀dá gbá nǹkan báyìí kó mú un lọlé kó o fi sígbèrè sùn kó o dá padà lọ́la ìyẹn tó bá jáde lábẹ́ rẹ̀ a sọ fún ọ kéléré nínú kádàrá rẹ sóun rí kádàrá ara rẹ alágbègbà ni wọn òkúrò ẹ̀dá ẹni gbogbo wọn. bákan náà àwọn tí wọn máa ń sọ wípé tẹ̀sùbà ẹni ò dì mú tàbí ọwọ́ kan ni wọ́n ò ní kó o fi sáàrin lẹ́tà tó ọkọ̀ wá bá wọn lórí ntọ́nfẹ́ tí wọ́n á máa sọ ntọ́ bá wá fún ọ alágbègbà ni wọn wọn a máa kọ̀kọ̀ kankan wọn ní connection pẹ̀lú èṣù pẹ̀lú àlìjànù ni ọlẹ́sì lè sù bákan náà àwọn àlìjànù akóbáni ìní wọn ọlọ́run aláàánú jùlọ mọ̀jà sínà dànù lẹ́yìn náà àwọn àwòràwọ̀ àwọn ni wọn máa ń pa wọ́n nímọ̀ nípa ìràwọ̀ sánmà kọ̀ọ̀kan lórí ọmọ ẹ̀dá ènìyàn kọọkan tí wọn máa ń dá gbọ́n nínú ọ̀rọ̀ nígbà míì wípé sórí iṣẹ́ tó o fẹ́ dáwọ́lé yìí ìwọ tó o wá bá wa kò bára wo ẹ mu. ilẹ̀ tó o fẹ́ rà tó o bú èèpẹ̀ rẹ̀ wá bá wa yìí kò papọ̀ mọ́ra wọ̀ rẹ mọ́ra mọ́dé bẹ́ẹ̀ torí ìràwọ̀ rẹ takò iṣẹ́ àwòràwọ̀ ọlọ́run ò fi rán kankan nínú àwọn ànábì ọlọ́run àti àwọn òjíṣẹ́ ọlọ́run àti àwọn aṣíwájú rere fún wa tí wọ́n jẹ́ sálàfù sọ́ọ̀lẹ̀ kákúò nídìí ìdò arímọdé ni kábẹ̀rù àlìkìyàmà kábẹ̀rù ọlọ́run kílẹ̀ rí torí ọ̀rọ̀ tá a bá ń sọ ọ́ dà lẹ̀ tá a pè ní ọ̀rọ̀ ọlọ́run tá a fi ẹ̀rí gbèé e níjà kò ṣe bẹ́ẹ̀ lókun nú inú alukurani látún gbé a lọ ní suratul isra ìyẹn ní quran seventeen aya thirty six lẹ́yìn àwùdù billahi minash shaitani rrajim ọlọ́ọ̀ni. taqfu ma laysa laka bihi ilmun inna as-sam'a wal basara wal fu'ada kullun ulaika kana àní ó máa ṣe rún. ọlọ́ọ̀ni ìwọ ọmọ ẹ̀dá ènìyàn ní tí ò sí ìmọ̀ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ tó ṣe pé ọ̀dọ̀ èmi ọlọ́run tí mo dá ọ lọ́wọ́ má dùn ún pò wípé ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí wọ́n wá bá ọ kọ́ ọ máa sọ ìmọ̀ nípa rẹ̀ fún wọn bíbẹ̀ kọ́ ọ̀daràn torí pé dájúdájú ìgbọràn tí mo dá fún ọ àti ìríran tí mo dá fún ọ àti àwọn ọkàn tí mo dá sí gbáàyà àwọn ẹ̀dá mi gbogbo wọn látòkèdélẹ̀ láàbéèrè nípa rẹ̀ lọ́wọ́ oníkálukú ẹ̀dá wa lọ́jọ́ ọ̀gbẹ́ǹde àlìkèyàmọ̀ gbọ́ àfa wa kẹ́líbí ó ní ìtọ́lọ́wọ́n bá ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ láàrin tá a dé ní pé látàkùn mọ́lẹ́ ìsàlákàbí ìrẹ́lìmọ̀ ìtò òní máa ń pa rẹ̀ ìwọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọba àjà àfà ọba àjọ máa kéwú ọba àmọ́jà àfà kọ́ ọmọjọ́ lọ́ máa kéwú ìtì òní máa ń pa rẹ̀ tọ́lọ́ ń sọ pé ìmọ̀ ń pa rẹ̀ ọ̀dọ̀ òun nìkan ló wà mọ́dùn ún pò wípé o ní mà ń pa rẹ̀ káwọn èèyàn kan wá máa béèrè rẹ̀ lọ́dọ̀ rẹ̀ kó o sì máa dá wọn lóhùn torí pé tọ́ ọ bá dán wò ọ́ dán tán níwájú ọlọ́run lọ́jọ́ gbèǹde àlèkè àmọ́ bàbá wa kọ̀tàdà ọlọ́run kọ́ bá ní sàlékún ìyọ̀nú ẹ̀ fún wọn wọ́n ní tọ́lọ̀ ń bá wa sọ nínú àyà yìí ni pé látàkùn sẹ̀mẹ́tù wọ́làm tẹ́símà wọ́rọ̀ kọ ọ gbọ́ nǹkan kọ́ ọ má dẹ̀ gbọ́ má sọ kó o rí nǹkan kọ ajá sí pé o rí nǹkan yẹn má sì sọ kó o nímọ̀ nípa nǹkan tó sì já sí pé o ò nímọ̀ nípa nǹkan yẹn agbárí àti irọ́ ńlò ńlò fọmọ aráyé nítorí ntọ́ jẹ tó mu tó fi sáyé rẹ tọrùn rẹ wà lọ bàjẹ́ kábẹ́rù ọlọ́run wọ́n wá ní ìtumọ̀ àyà yìí ni pé ọlọ́run látàkù fi in bímọ àlàtà má sọ kíni kan nípa anything ọba jẹ́ aláìmọ̀kan nípa rẹ̀ tó ò ní mọ̀ nípa rẹ̀ rárá àti rárá tó ṣe yí pé àfi tì nípa rẹ̀ ọ̀dọ̀ ọlọ́run tó gbogbo ayé lọ lábẹ́ eléyìí gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ bàbá wa Abdullahi ọmọ Abbas kọ́lọ́mbánisàlẹ̀kùn ìyọnu rẹ̀ fún wọn abdullahi omar abbas ó ní ọlọ́run ó bi àwọ̀ ẹ̀dá léèrè lọ́jọ́ ọ̀gbìndé àlìkíámà ibi tí a lo ìgbọ́ wa àti ìrí wa àti ọkàn wa ìyẹn iye wa ibi tá a lò wọ́n sí tá a fi jáde láyé ọlọ́run ó bi wá léèrè àjàbọ̀ wọn. sọmọ yìí pé ìrí rẹ ibi tọ́lọ́run ọba ọ̀fẹ́ ńlò ń lò sí yẹn ntòrí ló ń po orí ìmọ̀ rẹ ntọ́ ọmọ ńlọ ń pọ̀ ọmọ ká máa bi ọ́ léèrè nídìí agbègbà nídìí ìràwọ̀ wíwò tó jókòó tì tó tako òfin ọlọ́run bẹ̀rù ọlọ́run eléyìí kò yọ ọlọ́run tó dá ọ nínú kèésì sì ṣe ìlànà ànábì rẹ Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí mi ọba àlekè ọlá ó tún gbé wa lọ sí súratul jinni yẹn ni súra orí seventy two aya twenty six and twenty seven. lẹ́yìn a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ni alimul ghaibi. alimul ghaibi fala yudhiru ala ghaibi ahadan إلا من ارتدى من رسول إلا من ارتدى من رسول. ọba àlekí ọlá ń ròyìn ara rẹ̀ ó ní òun onímọ̀ tó pamọ́ fúnra ara àhún nítorí náà ẹ̀rí òun kèé fi ìmọ̀tọ́ pamọ́ tó ṣe pé òun nìkan ló ń dání òun èé fi mọ ẹnìkan kan àfi ẹnì tóun bá ṣàlẹ́sà wípé kọ́ jẹ́ òjì sí òun ọlọ́run sáwọn ọmọ aráyé kan irú àwọn báwọn tí wọ́n jẹ́ òjì sí ọlọ́run tí wọ́n jẹ́ ànàbí ọlọ́run lọ́lọ́run máa ń fi hàn nínú ìmọ̀ àkọ́kọ́ nínú ìmọ̀ tó pamọ́ lọ́dọ̀ ara rẹ̀ nígbà míì wọ́n tó wá ń sọ pé ọmọ kádàrá ẹ̀dá ọmọ tí ó ṣẹlẹ̀ ṣẹ̀dá ọmọ ọ̀nà àbáyọ nínú ìràwọ̀ wíwò fẹ́ẹ̀dá kan ṣé wọ́jọ́jì sí ọlọ́run àbọ̀ ọjà nàbí ọlọ́run tọ́lọ̀ máa ń fi díẹ̀díẹ̀ hàn nínú àwọn ìmọ̀ ìkọ̀kọ̀ tó ṣe yí pé òun nìkan ló dání èèṣà nàbí ọlọ́run èèṣà òjì sí ọlọ́run tó o bá tún lo àyàkókò nàkì tẹ́sù bá jẹ ọ lérè tó o ní bẹ́ẹ̀ ni ọlọ́run ni ọ kódà ọ̀rọ̀ rẹ ju ànábì ọlọ́run ọba lọ òdì kèfèrí yányán kódà ó dèṣù pátápátá yányán nù. ibnu jawzi ọlọ́run kọ́ bá ní kẹ́ ó ní ibi gaibi ẹni tó ní ìmọ̀ àkọ́kọ́ lọ́dọ̀ tí ìmọ̀ tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìní ọlọ́run kò ní orogún lábẹ́ ìmọ̀ yẹn yẹn ni pé kò sí igbákejì fọlọ́run nípa ìní ìmọ̀ àkọ́kọ́ lórílẹ̀ ayé àwọn tọ́lọ̀ máa ń fi hàn nínú ìmọ̀ àkọ́kọ́ rẹ̀ ní ìbámu sí ìrọ̀rùn iṣẹ́ tó rán wọn sáwọn èèyàn tó rán wọn níṣẹ́ sí nígbà míì làwọn ànábì rẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ kò sì ní sí ànábì kan mọ́ kò ní sí òjíṣẹ́ ọlọ́run kan mọ́ lẹ́yìn tànábì wa ti parí iṣẹ́ tó ti padà. sọ́dọ̀ ọlọ́run tó rán sí wa sallallahu alayhi wa sallama. bákan náà nígbà tọ́lọ́run ní fàlà yuzir ala gẹ́ibì e ahad yẹn ni pé ọlọ́run ó ní ojú ẹnìkan kò tó ìmọ̀ ìkọ̀kọ̀ kò tó ìmọ̀ ìpamọ́ tó wà lọ́dọ̀ òun ọlọ́run nìkan tó ń sọ yìí ìdí èyí kó ń kálukú tí ń pò nímọ̀ kọ̀kọ̀ lọ́dọ̀ kí wọ́n lọ bẹ̀rù ọlọ́run kí wọ́n sì lọ ronú pìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ tí wọ́n wà kí wọ́n túbà. tọ́ lórí eléyìí bákan náà ẹni tó bá ní ìmọ̀ àràwọ̀ ọ̀nbẹ lọ́dọ̀ òun digbí òun kápẹ́bù nínú ìmọ̀ kọ̀kọ̀ gan-an ẹ̀yìn èèyàn àwọn àáfàá wo onímọ̀ ṣẹ̀ríà àtàwọn àáfàá onímọ̀ àkìídà wọn ló ní tọ̀hún wọn ní kéńfèrí ni bọ́jẹ́ ìmáàmù jámíù bó sì jẹ́ ìmáàmù rátìbì bó jẹ́ àfọwọ́ni tẹ̀síìrì bó jẹ́ àfọwọ́ni wáàsì kọjọ́ máa kéwù kọjẹ́ ni tí ọ̀fà tí òkè onítọ̀hún ó ti di kèfèrí tọ́ba ibà dọ́dọ̀ ọlọ́run ọba bẹ́ẹ̀ iná ajá ànámọ̀ ní ń lọ títí ayérayé kìí ṣe dìgbà kan gbọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam gbọ́ọ̀rọ̀ rẹ̀ kan tó fẹsẹ̀ wálẹ̀ tó ní àlàáfíà tó tó ń bẹ nínú súnánù àbí dáúdà àti mustadraku àfàwà hakim abu rera lọ́gba ọ̀rọ̀ ànábì náà wá kọ́lọ́mbà ni yọ́nú sí i. ó ní òjíṣẹ́ ọlọ́run sọ pé man ata auka inan fasọdakọ wu bima yakul fakọdi kafara bima wunsila ala muhammadin. ẹni náà lọ́kùnrin tàbí lóbìnrin lọ́mọdé tàbí lágbàlagbà tó gbéra tó gba ọ̀dọ̀ àwọn alágbègbà lọ tàbí ọ̀dọ̀ àwọn awòràwọ̀ àwọn wusẹ́wusẹ́ lọ́gbà lọ tó wá ní ẹ bá mi wo nǹkan báyìí mi mójútó ẹ̀ tí wọ́n wá ṣe bí wọ́n ṣe é ṣe ẹ̀rí tí wọ́n dẹmọ rẹ̀ kalẹ̀ fún gbáà tí wọ́n tún péré mú rẹ̀ tó sì gbà pé bí wọ́n ṣe wíhùn lórí anabi sallallahu alayhi wa sallam ó ní irúfẹ́ ẹni báyìí ó ti ṣe kèǹfèrí sí àlùkùránì alápọ̀nlé tí ọlọ́run ọba sọ kalẹ̀ fún òun tó sì fi rán òun sí gbogbo ọmọ aráyé pé kí wọ́n nígbàgbọ́ nú ẹ̀ yẹni pé onítọ̀hún ìṣẹ̀lẹ̀sìn islam ó ti di kèǹfèrí ó ti kọ̀yìn sí islam ó ti kọ̀yìn sí kuranu ó sì ti kọ̀yìn sẹ́mi muhammad tọ́lọ́run ọba rán sí i gbọ́dí sí mi torí àfẹ́ kí ọjọ́ lọ rárá àfẹ́ ká máa di àwọn kókó mú nítorí ọlọ́run àdìsí mi ń bẹ nínú sọyún muslim anabi sallallahu Alaihi wa sallam sọ nínú tiẹ̀ yìí pé man ata arafan fasọdakawu bima yakul lam tukbalawu sọlaat arba'ina yawman ẹni tó bá lọ bá alágbègbà tàbí awòràwọ̀ tàbí àwọn olóńmọ̀ tí wọ́n máa ń pé wosẹ́wosẹ́ làwọn ìmọ̀ àkọ́kọ́ ń bẹ lọ́dọ̀ àwọn pé nǹkan báyìí ni máa ń ṣẹlẹ̀ tàbí ẹ bá ń wo nǹkan tí ó ṣẹlẹ̀ sóhun tí wọ́n wá sọ tí wọ́n sọ fún un tán tọ́gbà pé bí wọ́n ṣe wíhùn lórí gẹ́lẹ́ tọ́gbà pé bí wọ́n ṣe wíhùn lórí gẹ́lẹ́ Allahu Akbar ànábì ní irun tó nítọ̀ ń bá ń kí tó bá jẹ́ mùsùlùmí fódìdí ogójì ọjọ́ ọlọ́run ò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run ọba kò ní tẹ́wọ́ gbà á lọ́wọ́ rẹ̀ pàápàá ìran ọ̀ranyàn ni o ìran jímọ̀ ni o ìkánu àwọn àrùn súnà ni o pọ́ńsé lẹ́yìn àwọn àrùn náfìlà ni o ogójì ọjọ́ tọ́ba kí ókìdá àgbẹ̀ ókìdá àgbò ni kọlọ́ọ̀nù iṣẹ́ rí rẹ̀ kankan kọ lẹ́sàn-án kankan tí ó gbà lórí rẹ̀ ńgbà tí ànábì sọ ń pe o tó ṣe ni ó pera rẹ̀ ní olùmọ̀ ayé o ń sí gbogbo ẹ̀ láwẹ́láwẹ́ lórí irọ́ lórí agbárí fọmọ aráyé ó ń túmọ̀ sí pé gbogbo òun tiẹ̀ kanlẹ̀ kò ní dátẹ̀wọ́gbà lọ́wọ́ ọlọ́run gbogbo sẹ́ tó pè ní sẹ́ rí gan tí ń ṣe ẹ̀rí kò ní dátẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ọba ó dolòpọ̀nù ọlọ́mọdé àsòfò láyé àti lọ́jọ́ gbèǹde àlìkèyàmà àwọn ẹ̀kọ́ tá a wá fẹ́ ká dìmú láàrin ká ese ńlá kejì ni pé àwọn awòràwọ̀ àti àwọn alágbègbà ti fi dáa ni kí wọ́n ronú pìwàdà kúrò nínú ẹ̀ṣẹ̀ kí wọ́n túbá ní ta nàṣúà kódà kí wọ́n sọkún bẹ̀rù ọlọ́run lórí gbogbo ìràwọ̀ àti iṣẹ́ tí wọ́n ti wò fọmọ aráyé sẹ́yìn kí wọ́n wá fi iṣẹ́ rere míì jìrọ̀ ọṣẹ́ burúkú iṣẹ́ awòràwọ̀ àtagbígbá tó ṣe pe ni wọ́n fi ṣeṣẹ́ nílé ayé wọn tọ́takò ìlànà ọlọ́run àti ti òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam kí wọ́n lè kú re tọ́ àwọn oníbàárà wọn náà wàyí o ìwọ tó ṣe pé o lè má tọ́júlé ojúlé babaláwo ojúlé àwọn pásítọ̀ ojúlé àwọn aláàbá àwòràwọ̀ o lè má tọ́júlé wọn ìwọ náà ronú pé wàdà nú ẹ̀ṣẹ̀ rẹ tọ́jẹ́ṣẹ̀ ńlá kó o kó o sọkún bẹ̀rù ọlọ́run lọ sọ́dọ̀ ọlọ́run kó o pinnu pé láyéláyé o ò lọ sílé àwọn wòṣẹ́wòṣẹ́ mọ́ yálà babaláwo ni o yálà àwọn aláàfáà ni o yálà àwọn oní pásítọ̀ tí wọ́n jẹ́ alágogo ni o tọ́ torí pé ẹni tó bá kú sórí mímọ àwòràwọ̀ mímọ aṣagbígba tàbí mímọ lọ bá àwọn àwòràwọ̀ tàbí mímọ lọ béèrè lọ́wọ́ àwọn alágbègbà onítọ̀hún kú ní kẹ́ńfèrí tí ò ní lábọ̀ rí níwájú ọlọ́run tí yóò lọ di ọmọ náà jáànámà lọ́jọ́ ìgbéǹde alikiyama wàmà ala rasul ilalbala gulmubin alikabiratu asaniya ẹ̀ṣẹ̀ ńlá ẹlẹ́ẹ̀kejì kọ́ ọ máa gbọ́ mi nítorí ọlọ́run ó ní tẹ̀sùbí ulmari'a birrijal wà tẹ̀sùbí urrijal bin nisa èyí tó gba ilé àti oko láàrin àwùjọ wa lóde òní àti lọ́gọ́rọ̀ àgbà ńlá ayé lóde òní kí ni ìtumọ̀ kí àwọn obìnrin kí wọ́n máa ṣe ìṣe ọkùnrin hmm, kí wọ́n máa wọ aṣọ tọkùnrin máa ń wọ̀ káwọn náà kí wọ́n ra wọlé oge tó ti ọkùnrin àti ẹ̀rí káwọn ọkùnrin náà kí wọ́n máa ṣe ìṣe obìnrin kí wọ́n máa wọ irú aṣọ tó lè yí pé àmọ̀mọ́ yí pé àwọn obìnrin ni wọ́n wọrú ẹ̀ kí wọ́n máa ṣe àwọn oge kan tá a mọ̀mọ́ àwọn obìnrin pé àwọn ni wọ́n máa ń ṣe irú oge báyìí ẹ̀ṣẹ̀ ńlá ni nínú òfin ọlọ́run kìí ṣe ẹ̀ṣẹ̀ kékeré ẹ̀ṣẹ̀ ńlá paraku ni ìwọ obìnrin tó ń wọ irú aṣọ ọkùnrin tó ń wọ irú ṣòkòtò àwọn ọkùnrin lọ ronú pìwàdà kó o túbá kó o nú ẹ̀ṣẹ̀ ńlá tó wà. ìwọ obìnrin tó ń gẹ irun rẹ bíi tọkùnrin inú ẹ̀ṣẹ̀ ńlá ńlọ wà inú ẹ̀ṣẹ̀ kàbá ìrí ńlọ wà lọ túbá kó o nídìí ẹ̀. ìwọ obìnrin tó sì já sí pé bọ́kùnrin ṣe ń rìn ìnìwọ náà máa ń rìn kí wọ́n fi lè mọ̀ wípé bó lọkùnrin ṣe fẹ́ rìn tóbìnrin náà ò lè rìn inú ẹsẹ̀ ńlá ló wà lọ ronúpìwàdà kó o tú bá kó o nídìí ẹ̀. bákan náà iní ẹ̀yìn ọkùnrin lápèjúwe tí ẹ̀ máa ń wọ irú àwọn aṣọ tóbìnrin ń wọ̀ ẹ lọ ronúpìwàdà kẹ́ ẹ tú bá àtẹ̀yìn ọkùnrin tẹ́ ẹ máa ń fi yẹ rí sétí tẹ́ ẹ lu etí ìwà ńlá paraku àtẹ̀yìn ọkùnrin ẹ̀jẹ̀ lẹ́sìn ìsìláàmù ni o ẹ̀jẹ̀ lẹ́sìn ìsìláàmù ni o tó ṣe pé ṣé ni ọrùn ọjẹ jẹ́ góòlù ni o ọjẹ jẹ́ ni o ọjẹ jẹ́ sílíbà ni wọn fi ṣe ni o ẹ ẹ lè má fi sọ́rùn ìwà ẹ̀ṣẹ̀ ni kọkùnrin ó lo góòlù sọ́rùn lọ́túbá chéènì rẹ tọ́ọ̀ máa ń gbé sọ́rùn lóde fún ìyàwó rẹ kọ máa lò ìwọ́tọ̀ ọjọ́ kọ rẹ̀ má lò mọ́. ẹ̀ṣẹ̀ ńlá ni nínú Islam àìyíọ ni ló fi ń fi séènì sọ́rùn bí obìnrin tó ń pera rẹ̀ ní mùsùlùmí ó yé ọ báyìí túbá má fi séènì sọ́rùn mọ́ ọkùnrin kò yí ọ ní obìnrin ló lè ṣe báwọn kì í sọkùnrin nínú ṣẹ̀ríà bákan náà ni làwọn ọkùnrin tí wọ́n kó ka sọ́wọ́ jíngbìn tẹ́lómi ó tún kó ẹ̀gbà sọ́wọ́ bí obìnrin fẹ́ gbà kan sí i ẹ̀gbà kan sìn obìnrin ló lè fẹ̀gbà ọwọ́ ló lè fẹ̀gbà ẹsẹ̀ kò lẹ́tọ̀ọ́ fọkùnrin nínú Islam láti máa fi ẹ̀gbà sọwọ́ káàkiri ayé ẹ̀ṣẹ̀ ńlá làwọn àáfàá pè é wàá máa gbọ́ mi tá a bá lọ sínú sọ̀rọ̀ Bukhari òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní láàánà lọ́hù alimutashabiati mina nisa birrijal walimutashabiina mina rijal binisa ibi dandan ọlọ́run ègún ọlọ́run ọlọ́run gbé ka orí àwọn obìnrin tí wọ́n máa ń jọ ọkùnrin nínú ṣe nínú wọ́sọ nínú jáde nínú sẹ̀sọ́ bọ́lọ́run ọba bó ṣe ṣépè tó ṣẹ́bilé fún àwọn ọkùnrin náà tí wọ́n máa ń jọ àwọn obìnrin nínú ṣe nínú sẹ̀sọ́ nínú wọ́sọ nínú rìn nínú múra ó ń túmọ̀ sí pé ẹni èpè. E ẹni ègún nílẹ̀ èyíkéyìí obìnrin tí bá ń wọṣọ ọkùnrin tàbí èyíkéyìí ọkùnrin tí bá ń wọṣọ obìnrin ìmí ti ẹ̀tún dáyé ẹ rí àwọn obìnrin míì tí wọ́n jẹ́ lẹ́sìn Islam yálà lọ́jọ́ Jímọ̀ tàbí ọjọ́ tí èso ọjọ́ Jímọ̀ jàlábíà èyí tá a mọ̀ mọ́ ọkùnrin wọ́n sì kó inú ẹ̀ wọ́n wọ̀ wọ́n tún fi tàjíà tá a mọ̀ mọ́ ọkùnrin wọ́n tún fi dérí bẹ́ẹ̀ bá wọ̀n báyìí ẹ rò pé àáfàá lọkùnrin ní ń bọ̀ yìí torí pé jàlábí àtọkùnrin lọ́wọ́ sọ̀rùn yìí tàjí àtọkùnrin náà ló dé sí orí yìí nínú àwọn obìnrin tí wọ́n máa ń jọ ọkùnrin nínú aṣọ ọ̀wọ̀ ìníwó obìnrin tó o bá ń wọ jàlábí ọkùnrin tó o sì ń dé tàjí ọkùnrin lè lórí ńlọ́wà iṣẹ́ ẹbí ńlò ń ṣe ẹ̀ṣẹ̀ ńlá ńlò ń kónú ẹ̀ tó bá mọ̀ sí bẹ́ẹ̀ mọ̀ kò yí ọ ni ọlọ́run ó jẹ́ òye ọ. inú àdìsí míì tábù rírà tàgbà wà tọ́ńbẹ́nu súnánù àbí dáúd òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam ó ní láàánà lọ́ olùmọ́rí ata talibas lupsata rojul wà rojul yelbas lupsata maria ọlọ́run ṣẹ́bilé obìnrin tó ń wọ aṣọ ọkùnrin àtọkùnrin tó ń wọ aṣọ obìnrin tí wọ́n náà rí rẹ ẹni ìṣẹ́bilé látọ̀dọ̀ ọlọ́run ìní ọba yìí àfi kó o túbá ṣòkòtò kínkínkínkín ntọ́fẹ́lẹ́ tàbí ntò nípọn tọ́hún wọ̀ káàkiri ayé ìwọ obìnrin ìgbà míì níkà ìgbà míì ṣòkòtò péńpé tó ṣe pé gbogbo tán rẹ wọ́n fẹ́ lè máa wo ekiri bàràdì rẹ báyìí ń ta ìyẹn tọ́hún wọ̀ nǹkan inú ẹ̀ṣẹ̀ ńlá ló wà síngílẹ́ẹ̀tì tó délé ayé táwọn obìnrin wọ̀ jáde nílé ọkọ nílé bàbá wọn ń kọ́ tó sì pé yóò tún lẹ̀ mọ́ wọn lára mọ́dẹ́mọ́dẹ́ tí wọ́n máa wo gbogbo abíyá wọn àti àyà wọn àti ẹ̀yìn wọn níta kasagba àìnítìjú ìwà ẹranko ìṣe tí èṣù tọ́dà sílé ayé láti fi ba tọmọ aráyé jẹ́ láyé àti lọ́run àbí ìwọ tó ṣe yí pé ọjọ́ mi tó ṣe pé sáàtì tẹ́kẹ́tẹ́kẹ́ ẹni ọ̀wọ̀ sọ́rùn tó ṣe pé èso méjì gbáàyà rẹ ni wọ́n fi mọ̀ pé èé sọkùn bó o ṣe ń bọ̀ yìí obìnrin ni ọ tàbí wọ́n bá wo orí rẹ wọ́n rí i pé o kórun tàbí o dirun àṣọbìnrin ni ọkùnrin la ṣe bí afẹ́ pàdé àmọ́pọ̀ obìnrin ni ìwà ẹ̀ṣẹ̀ ńlá tó délé ayé lóde òní nù àti oníhànràn ìṣe èyí tó ṣe yí pé ó kàn wá àwọn obìnrin lóde òní tí wọ́n ra wọlé tọ́jú ẹsẹ̀ ńlá bí ìbora tí ọmọ dúdú láti inú ìyá ẹ̀wà tí ó di ọmọ funfun bí òyìnbó bí irun tọ́lọ́ wa tọ́jẹ́ irun alálùbáríkà láti inú ìyá wa wá sílé ayé táwọn èèyàn tí wọ́n tọ̀ọ̀nù ẹ̀ pẹ̀lú kẹ́míkà ọṣẹ ni o tàbí pẹ̀lú kẹ́míkà tọ́jẹ́ cream síbi tí orí ti àwọn òyìnbó tí wọ́n máa ṣe yọ̀ yọ̀ síbí báyìí tí wọ́n lè tún ka wéréké bíi tàwọn òyìnbó ìwà ẹ̀ṣẹ̀ ńlá ìlélẹ́yìí náà àbí wíìgì tó kúnlé ayé tẹ́lẹ̀ omi ní dọ́sìn méjì oríṣiríṣi rẹ̀ ńlé tó sì pé tí bá ń lọ sóde yọ́ọ́ máa tẹ́sítì tí ọba gbé sórí jáde ni. léyìí tó ṣe pé irun tó bọ̀ wáyé láti inú ìyá rẹ tọ́jẹ́run alálùbáríkà ọ̀ ń bẹ lórí rẹ o rẹ ọ̀fẹ́ kọ́ máa ráyé orí mọ́ àfi oníranran irun àtọwọ́dá inú òwò ẹ̀sẹ̀ ńlá ìlẹ́ni tí bá ń ṣe báyìí náà wà. bákan náà kò gbọ́ mi ìwà ẹ̀sẹ̀ ńlá òun ni kárí ọkùnrin kọ́ máa fi yẹrí sétí kan tàbí sétí méjì bí ayé dàrú dé ọkùnrin ń kórun ọkùnrin ń dirun ọkùnrin ń ṣe jẹ́rì ọkùnrin ń ṣe pámì la ilaha illallah obìnrin ń gẹ irun akọ sórí ẹ̀ obìnrin ń gẹ irun mọ́lẹ̀ tẹ́fẹ̀ ẹ̀ máa rí awọ orí rẹ̀ láti fi jọ ọkùnrin tàmáàmà ń bi tàmáàmà ní dọ́gba dọ́gba ìwà èṣù ìṣe èṣù lélẹ́yìí ẹ̀ṣẹ̀ ńlá ńlẹ́lẹ́yìí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí ń bẹ nínú Islam ìdí èyí ká bẹ̀rù ọlọ́run ọba ọba àlékè ọlá dáadáa kí a jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó fọ́n káyì nígbà tí ẹlòmíì ọba sì sọ a ní báyé bá ń yí káwọn ọba yé yí gbígbà bá ti ń yí lọ́yẹ káwọn ọmọ abágbà yìí láà ibi tí kuranu bá yí sí la gbọ́dọ̀ yí sí tó o bá jẹ́ múmìnì ibi tí súnà bá yí sí lọ gbọ́dọ̀ yí sí tó o bá jẹ́ múmìnì. ayé fúnra rẹ̀ àdánwò ni ayé fúnra rẹ̀ wàhálà ni tó o bá ń yí síbi tó ń yí sí ò ń yí sínú àdánwò àti inú wàhálà láyé àti lọ́rùn rẹ̀ torí pé èṣù ni ó máa darí rẹ̀ tó o bá níbi táyé ń yí lọ lọ́ọ́ máa yí lọ pé ibi táyé ń yí sí lọ́ọ́ máa yí sí èṣù ni ó máa darí rẹ̀ ó di ẹni tọ́lọ̀hún ò ní lè darí báwọn tànàbí rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ò sì ní lè darí ẹni tọ́lọ́wọ̀n bá sì darí tànàbí ò darí tó ṣe pèsè ní ń darí ẹ̀ àti ayé àti ìfẹ́ ẹnu pẹ̀lú ẹwu inú ọkàn rẹ̀ nìkan ní ń darí ẹ̀ onítọ̀hún ọdẹ ní ègbé ọdẹ ní ìyà níwájú ọlọ́run àfitọ́ba túba kó tó kú lọ́ọ́yà kù tọ́ kábẹ́rù ọlọ́run dáadáa ọlọ́run le ó rorò ìyá rẹ̀ le ìyá rẹ̀ rorò ṣùgbọ́n ẹni àkìlọ̀ àgbà tí ó kìwà ńlọ kìwà ńlọ kìwà ńlọ kìwà ńlọ kìwà ńlọ tó tó nífẹ̀ẹ́ wa tó ní kànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam náà kìwà ńlọ torí ọ̀fẹ́ oríire fún wa láyé àtàlìkè àmà kọ̀fẹ́ ká wọná àlìjáná onídẹ̀ra ńlọfẹ́ ká wọ̀ yẹn ni ó fi gbé àwọn àkìlọ̀ wa nínú alukuran tó ní kí àwọn ànábì náà lápapọ̀ kí wọ́n kí ọmọ aráyé nílọ̀ kì í sànẹ́bí wa Muhammad nìkan sallallahu alayhi wa sallam jẹ́ kí n fún ọ ní àyà kan sí i ní súratu nìsá súra orí kẹrin alukur'an àyà ọgọ́rùn-ún kan ó lé mọ́kàndínlógún lẹ́yìn a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní wàlà amurannahum. amurannahum fala yubattikunna adanal an'ami wàlà amurannahum fala yughayyirunna khalqa Allah. ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا èsì nígbà tí ń sọ ní tí ó fi kó bá àwọn ọmọ aráyé àtàwọn ọmọ àlìjànú lónìí rànran ó ń sọ wọ́n bọ̀ ó ń sọ wọ́n bọ̀ ó ń sọ wọ́n bọ̀ nínú súrátù nìsáyìí ó wá sọ dórí pé ń tún máa fòòró àwọn ọmọ aráyé ń tún máa pa àwọn ẹ̀dá àwọ̀ ọlọ́run láṣẹ pé kí wọ́n máa yí bó o ṣe ṣẹ̀dá wọn padà síbàmíì lọ́wọ́ ara wọn dúdú ní àwọ̀ tí wọ́n bá wáyé láti inú ìyá wọn èèyàn dúdú ni bàbá wọn èèyàn dúdú ni ìyá wọn àwọ̀ dúdú làwọn náà bá wáyé àwọ̀ dúdú làwọn náà bá wáyé wọ́n yí dúdú pátápátá sí funfun bíi tọmọ Britain bíi tọmọ London bíi tọmọ America bíi tọmọ Germany pẹ̀lú oníranran nǹkan tí wọ́n fi ń ṣeṣẹ́ ẹbí yìí táwọ̀ wọn dúdú tí fi yí padà nígbà ìtúláàsì sí funfun ẹ̀ṣẹ̀ ńlá lélẹ́yìí Ọlọ́run wa sún síwájú pé ẹnikẹ́ni tó bá mú èṣù lọ́rẹ̀ẹ́ ẹnikẹ́ni tó bá mú èṣù ní ààyò dájúdájú onítọ̀hún ti ṣòfò ní òfò tí ó fojú hàn gbangba gbangba nílé ayé àti lọ́run àfi tó onítọ̀hún bá túbá kó tó kú tó dẹni ọlọ́run pátápátá yanyan ìlókù torí pé iná lọ́ha yẹ́kìrì dùnúbà jẹ́mí à kò sẹ́sẹ̀ tọ́lọ́hún ò lè forí rẹ̀ jìn ẹ̀dá tẹ́dà bá ti ronú pìwàdà ní ti àníyàn òdodo tí èé tirọ́ àti ẹ̀tàn tó túbá tó ṣe astagfirullah gáfàrà lọ́hùn lahu wàtáàbà àlẹ́ ọlọ́run forí ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn yóò tẹ́wọ́ gba túbà rẹ̀ yóò dẹni ọlọ́run tọ́lọ́run tó máa kẹ́ lọ pàápàá ìdí èyí kọkùnrin máa búra kóbìnrin máa búra ẹ̀ṣẹ̀ ńlá ni èṣù lọ́rán ọmọ aráyé nítorí kí wọ́n lè sòfò. ibi ayé dàrú dé àwọn àáfàá míì àwọn àáfàá wálé àṣírí àwọn míì ń bóra wọ́n ń bóra àtàwọn ọmọ akéwálé àṣírí wọ́n ń bóra tí wọ́n bóra ròkòṣò ọmọ dúdú ni wọ́n tí wọ́n ti di àáfàá white tí wọ́n ti di ọmọ funfun àwọn akéwú máa lò ó àwọn akéwú má ṣiṣẹ́ tọ́ ohun tí wọ́n ké àwọn àfáàṣì ìta ni ọlọ́run dákun là wá. àwọn kan sì tún ń kọ́ṣe wọn torí wọ́n ń wò wípé ṣèbá àwọn tí wọ́n kéwú nù àwọn náà sá bóra tí wọ́n ó tún kírímù ara ń bá bóra tán tí gbogbo wọn máa dá yọ̀yọ̀yọ̀ tí irun wọn náà tí wọ́n tún dá ìbáàtì rẹ̀ bí síbi ti òyìnbó aláwọ̀ funfun ìwà èṣù lélẹ́yìí ká má kọ́ sí irú wọn ọlọ́run ò ní í ṣe wá lẹ́ni tí ó ṣòfò nílé ayé àti ní ọjọ́ ìgbéǹde àlìkèyàmọ̀ bẹ̀rù ọlọ́run ìwọ àfa tó ń bora bẹ̀rù ọlọ́run ìwọ ọmọ ẹ̀dá ènìyàn lọ́kùnrin tọ́ọ̀jágbàlagbà tàbí tọ́ọ̀jọ́mọdé tó ń bora má bora mọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni bákan náà ni ìwọ obìnrin tó jẹ́ àgbàlagbà tàbí tó jẹ́ ọ̀dọ́mọdé abilékọ ní ọ ọmọ sùkúù ní ọ kódà arúgbó ní ọ o ńlá ni kó o máa bora kó o sì máa sọ irun rẹ dirú bíi ti orí òyìnbó ẹ̀ṣẹ̀ ńlá ni túbá mọdèdí Ọlọ́run ó forí jìn ọ́ tó o bá ti túbá. kódà yóò tún kí ọ. tọ. bákan náà kó lè dá wa lójú ṣebí ọba àlékè ọlá ẹni ń sọ fún àwa òbí àti àwa tá a jẹ́ ọkọ ìyàwó tá a láya ń lé àti àwa alágbàtọ́ táwọn ọmọkùnrin ọmọbìnrin ń bẹ lábẹ́ ìkápá ni wa tá à ń tọ́jú wọn wọ́n ń lọ ilé kéwú lábẹ́ wa wọn ń lọ ilé ìwé lábẹ́ wa wọ́n ń lọ ẹnu kọsẹ́ tọ́tọ́súnà lábẹ́ wa wípé ká mójútó àwọn obìnrin wa. àtàwọn ọmọ wa àtàwọn ọmọ tí wọ́n bá ń gbé wa tí wọ́n bá ń bá wa gbé wọ́n jọ ọmọ akéwì ni o wọ́n jọ ọmọ iléèwé ni o wọ́n jọ ọmọ ẹ̀kọ́ṣẹ́ ni o wọ́n jábùrò wa ni o kí a wọn dáadáa níbo lọ́lọ́run ti ń sọ eléyìí ní suratu tahrim ni quran sixty six ayé ẹlẹ́ẹ̀kẹfà lẹ́yìn àwùdù bíláhi mina ṣètọ́ni rọ̀jìn ọlọ́ni yá ayyuhalladhina amanu kú. وأنفسكم وأهليكم النار وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون nínú àyà yìí in general ó wáá pe àwa onígbàgbọ́ òdodo yìí special yìí pé ká mà bá ṣe wádìí ìsọ̀yí ara wa ká níbi tó lè sọ àdèrò náà jáànámà tá a fi lọ dẹni ìyà lọ́rùn ká sì ṣe wàhálà lórí àti wádìí ìsọ̀yí àwọn aya àtọmọ wa àtàlábàgbé wa ká kò níbi tí ó sọ àwọn náà dèrò náà já ànámọ́ tí ó ti wá dẹni ìyà lọ́jọ́ ọ̀dájọ́ látara wa torí pé àwọn èèyàn tí wọ́n bá jẹ́ agbọ́mọ́gbà àti àwọn èèyàn tí wọ́n jẹ́ pòkí ẹ̀dá tí wọ́n jẹ́ ẹlẹ́sẹ̀ ńláńlá àti kéékèèké míì ìkan nínú kùnà tọ́lọ́hún ó fi kùnà já ànámà níwọ̀n yẹn ni pé ìkan nínú àwọn ẹ̀dá tí ó wọná ọlọ́run tí ó máa jẹ oníranran àyà níbẹ̀ lọ títí ayérayé ni wọ́n jẹ́ lọ́jọ́ gbèǹde àlìkìyàmà pẹ̀lú àwọn òkúta àti oníranran nǹkan míì táwọn èèyàn forí balẹ̀ fún tí wọ́n ń pè lọ́lọ́run tí èso ọlọ́run igi nǹkan nǹkan gbogbo ẹ̀ báwọn so ìkó náà ná ní gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú iná jahannama ní iná jahannama tó ṣe pé àwọn ìgìrìpá màláìkà tí wọ́n le koko tí wọ́n táǹkò lẹ́dà ọlọ́run ló wọn àwọn lọ́lọ́run fi sọ iná náà láwọn tó ṣe pé ntọ́lọ́mbá ni wọ́n ṣe ni wọ́n máa ń ṣe àwọn èèyàn apá àṣẹ ọlọ́run nígbà kọ̀ọ̀kan tiwọn sọ́ra rẹ mójútó aya mójútó ọmọ mójútó àwọn ọmọ ṣẹ́ ìwọ àfáà náà mójútó àwọn ọmọ kéwù tó wà lábẹ́ rẹ̀ nípa tó jẹ́ ìbẹ̀rù ọlọ́run tó jẹ́ ìpayọ ọlọ́run tó jẹ́ ẹ̀sìn tó sì jẹ́ súnà nínú ẹ̀sìn ìsìláàmù yìí ọlọ́run kó ṣàánú wa kọ́lọ́n ọba kó là wá anabi sallallahu alayhi wa sallam ó ní sinfani min ali nar ọjọ́ ti lọ àdìsí ń bẹ nínú sọ̀yìn muslim ibnu hibban ó ní àdìsí náà lálàáfíà anabi ní ìran méjì kan bẹ́ẹ̀ tí ọ jẹ ọmọ ná lọ́jọ́ gbèǹde àlìkìyàmà ojú mi ò tí ì rí ìran kìnní kejì báyìí o torí wọn ì tí ì dáyé ṣùgbọ́n wọ́n dáyé bá yá ìran àkọ́kọ́ àwọn ò ní bí lálà kòbókò tó nípọn wọn ò ní tí máa mú rìn káàkiri níbi tí nípọn dé yóò fi na àwọn èèyàn káàkiri àdánwò ńlá nù èèyàn kò tí ì dáyé ó sì ń bọ̀ wá ìran kejì ń ló ti dáyé tá a ti ń rí báyìí tọ́jọ́ ti pẹ́ papà ń làwọn obìnrin aṣẹ́wó àwọn obìnrin bìlíìsì tẹ́sù dàsáyé àwọn obìnrin abúra àwọn obìnrin oníhòòhò àwọn obìnrin aláṣọ àṣetáni onírun àṣetáni onírin àṣetáni oníbàtà àṣetáni ológe àṣetáni gbàtọ́ ta dá ọ̀tá tó fẹ́ èkánná tó da sí ọ lọ́wọ́ wáyé tí èkánná èyùn tí ọ̀wà dá a mọ́ tó ṣe pé èkánná ẹkùn èkánná àtọwọ́dá ńlọ́mọ irun pé ńpéjú tọ́ ọ bá wáyé láti inú ìyá rẹ tọ́ fáyìn téèyàn ọ̀dá a mọ́ tọ́ wà lẹ irun àtọwọ́dá mi ìmá pé ńpéjú tó wọn wà gùn àdánwò ti délé ayé ó ń ṣerú àwọn oge òfò yìí pẹ́lẹ́ àbá dán wò yóò dán tánú náà jáde mọ́ ajáde gan dáràn torí inú ẹ̀ṣẹ̀ ńlá ìní wọ́n wà rádaràda rédèrèdè ìní gbogbo ránhùnránhùn gbogbo péǹtì tó ń kó bọ́wọ́ náà ìkánú ẹ̀ṣẹ̀ ńlá ni sọ́ọ̀mọ̀ pé tami dànù ni kò ní jó mi alùwàlà omi ìwẹ̀ jẹ́nẹ́bà kódé ìkánná ọwọ́ àti tẹsẹ̀ sọ́jẹ́ bíi làálì ni ẹ̀tọ́ ni làálì kọ́lọ̀ ni làálì ọ̀dà dúdú ìní péǹtì obìnrin tọ sọ́wọ́ bọ́jẹ̀yà súnà tí ń lo péǹtì sọ́wọ́ àtẹsẹ̀ kọlálùwàlà ẹni tí ọ̀làlùwàlà kò níhun tọ́rábùjẹ́ ń jẹ́kù inú láwọn èèkánná ọwọ́ àbùjẹ́ ń jẹ́kù inú láwọn èèkánná ẹsẹ̀ torí ọ̀dà orí ìní omi wà orí èèkánná ẹsẹ̀ ọgbọ́ wáyé láti inú ni ìyá rẹ̀ ń sì omi gbọ́dọ̀ dé. <laughs> ìyá sọ ọgbọ́ bá àǹtí sọ ọgbọ́ ó ní ẹ̀sìn tàwọn òpè táwọn ọmọ paint ó sì ní nírun tó èkú ó ní bò ṣe jẹ́ òun lálùwàlá ni àbújá ìjẹ́kù tọ́ba kéré báyìí tọ́ba wà láàyè àlùwàlá olówó rẹ̀ ọ̀làlùwàlá ẹni tí ọba sì làlùwàlá kò nírun jẹ́rì sójú wọn ẹjẹ́ náà bà ní ṣebí tọ́ọ̀bà parun orí ṣebí ọ̀kan lára fọwọ́ mi kan orí tó báyìí ni torí pé ọ̀fẹ́ kówó ọ̀bàjẹ́ ọ̀fẹ́ bowó nú jẹ́ njẹ́ ò ló ti ṣebí tó bá wẹ̀ jánábà ṣe bó fi ọ̀rá borí ni omi sì gbọ́dọ̀ wọnú oorun olóòórùn ara rẹ̀ ìyàwó àfa mi náà ń ṣe bẹ́ẹ̀ àwọn àfa wálé àṣírí àtàwọn ẹlẹ́hàá òfò rẹ̀ rẹ̀ tẹ́sù dàṣà yé ọlọ́run ọ̀dẹ́ nìkan mọ̀ àfi tó bá tẹ̀lé lánàá rẹ̀ ẹni ọba tẹ̀lé lánàá ọlọ́run dáadáa tó sì tẹ̀lé lánàá ànábì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam dáadáa tí ò ṣe ń tọ́ta kò ṣẹ̀ríà. tọ́ àwọn tí wọ́n máa rìnrìn oge ìrìn báàrí lómi wọ́n sọ orí gẹ́ngẹ́ irun òsì irun àdánù ìmí ọ̀gá bí ilé pẹ̀tẹ́sì ẹ̀rí tó ṣe wípé wọ́n ó tó máa rèdíke ànábì ni wọn ò ní wá àlìjàn náà kódà wọn ò ní gbóòórùn àlìjàn náà lọ́jọ́ gbèǹde àlìkèámọ̀ jẹ́ àdúró ń ìwọ ọ̀rẹ́ mi ní ṣókí ká mẹ́nu bà ẹlẹ́ẹ̀kẹta kọjọ tó lọ tán bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta alikẹ́bí rọ́tù sáàníyà ẹ̀ṣẹ̀ ńlá ẹlẹ́ẹ̀kẹta òun ni isbalul isar awi thawb awi sarawil awi rida awi imama kéèyàn máa wọ aṣọ tí ó máa kọjá kókósẹ̀ kéèyàn sì jọkùn tàbí ṣòkòtò tí ó kọjá kókósẹ̀ sísàlẹ̀ kéèyàn jọkùn hmm. tàbí agbádá tó ṣe pípọ̀ ọ̀ràn tán ńlọ́kanlẹ̀ dẹ́dẹ́ tí tó ń wọlé yìí ẹ̀ṣẹ̀ ńlá ni kì í ṣe ẹ̀ṣẹ̀ kékeré o ló ṣe jẹ́ ọjọ́ ti lọ ìyẹn ni Quran twenty four aya fifteen ọlọ́run ní wàtàṣàbù àyínà. sàbùnà àyínà wàhùwà àìndàlọ́yì àdìm. وتحسبونه أينا وهو عند الله عظيم. ó jẹ́ ẹ̀ṣẹ̀ ńláńlá tá à ń kà wọ́n díẹ̀díẹ̀ nínú wáàsí yìí àwọn mi wà ní ẹ̀yìn wà lẹ́sẹ̀ ńlá ẹ̀sẹ̀ tó fúyẹ́ common thing normal thing ńlẹ̀ lómi ò pè ọlọ́ọ̀ni ẹ sì ń rò àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí ẹ sì ń rò wọ́n sí ẹ̀ṣẹ̀ tó fúyẹ́ tó kéré bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ tó tóbi ni wọ́n lọ́dọ̀ ọlọ́run oníṣe kí ṣòkòtò kọjá kókósẹ̀ ẹ̀wù kọjá kókósẹ̀ ìyẹn alẹ́ṣẹ̀ ńlá wàhálà ẹ̀ṣẹ̀ ńlá paraku ni gbọ́ ọlọ́run ní wàlá tamshi fil ardi maraha inna Allaha la yuhibbu kulla muqtalin fakhur ọ gbọ́dọ̀ máa rìnrìn fáàrí lórí ilẹ̀ ìrìn akọ torí pé ọlọ́run ò fẹ́ àwọn onírìn fáàrí onírìn akọ ẹni tásọ rẹ̀ tó bá sì ti kọjá kókósẹ̀ tàbí ṣòkòtò rẹ̀ ó kọjá kókósẹ̀ sísàlẹ̀ kò sí kọ́ má máa rìnrìn fáàrí ìrìn oge ìrìn akọ ọlọ́run ò sì fẹ́ yùn ká máa lọ jẹ́ lórí ilẹ̀ rẹ̀ ńlọfẹ́ kí ló dé ṣebí ńlọ fún alápèjúwe ní inú súrátùlì fòríkọ́n súrà twenty five kọ̀sáàyè mọ́ kájánásì mi kó ní sùúrù díẹ̀ àyà sixty three ọlọ́run ní wá ìbádùn rahman alẹ́dínà yamṣúnà alàlà àdùdì àwùnà ọlọ́run ròyìn àwọn ẹrúsìn rẹ̀ tí wọ́n jẹ́ ní eré lọ́dọ̀ ara rẹ̀ wípé táwọn bá ń lọ lórí ilẹ̀ wọn ara máa lọ jẹ́ ni èyí tó súnmọ́ ọkọ máa lọ jẹ́ kọ́ ọ má máa rìnrìn akọ kọ́ ọ má máa rìnrìn wípé ẹ̀yin lẹ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni kí ṣòkòtò rẹ kọjẹ sokoto suna súnà rẹ kọjẹ jẹ́ wù súnà agbádá rẹ kọjẹ agbada suna súnà láwàní rẹ kọjẹ jẹ́ láwàní súnà nípa pé kó má gùn dé kókósẹ̀ kó jìnnà sí kókósẹ̀ tó o bá wá fẹ́ kó jìnnà sí kókósẹ̀ dáadáa kó wà láàrin ojúgun ẹsẹ̀ rẹ má jẹ́ ọkàn kẹ́ni o kókó ẹsẹ̀ rẹ torí pé ká sọ mùmìnì lọ́kùnrin kó máa kọjá kókó ẹsẹ̀ ẹsẹ̀ ńlá ni anabi sallallahu alaihi wasallam nínú àdìsí kan tábí òrèrà gbà wá ó ní má asfala mínàlì kàbéènì mínàlì ìsáàd fọwọ́ fi náà èyíkéyìí aṣọ èyíkéyìí ṣòkòtò tọkùnrin nínú ìsìláàmù bá wọ̀ tọ́bẹ̀ kọjá kókó ẹsẹ̀ rẹ̀ sísàlẹ̀ tíntín kókó ẹsẹ̀ onítọ̀hún yóò lọ di tí wọ́n ṣe ìyà tí wọ́n máa ṣe ìyà fún nínú iná jáànámà ọlọ́run ọba nínú iná jáànámà ọlọ́run yẹn ni pé onítọ̀hún ọ̀wọ́ náà ntọ́sẹ̀ ní kókósẹ̀ rẹ̀ yẹn sísàlẹ̀ iná máa jó oníranran ya wọn ó sì máa fi jẹ ibẹ̀ èrè ẹ̀sẹ̀ wípé ó ń fi aṣọ wọ́lẹ̀ tẹ̀ jáde láyé ṣòkòtò rẹ̀ ọ̀ ń kọjá kókó ẹsẹ̀ rẹ̀ a ẹ̀wù rẹ̀ ọ̀ ń kọjá kókó ẹsẹ̀ rẹ̀ sílẹ̀ tẹ̀ jáde láyé nìyẹn fún mi kò sáàyè kò anabi sallallahu alayhi wa sallam nínú àdéhùn tí ta lè ráyè máa yan nàná lọ títí má ó ní sàlà láàyò kàlémùhùn lọ àwọn mẹ́ta kan bẹ tọ́lọ́wọ́n bá tí ò ní bá sọ̀rọ̀ rí lọ́jọ́ gbèǹde àlìkíá ká fọ́hùn kàn wọ́n lọ́jọ́ gbèǹde àlìkíá náà kódà ká fojú àánú wò ká sàfọ̀ tí wọ́n ṣe tí wọ́n fi jáde láyé wọ́n làwọn àdáàbò ẹlẹ́tẹ̀ èrò burúkú ọba àjọ tafsiri ọba àjẹlẹ mọ̀mú jami bọ́ ọjọ́ máa kéwú bọ́ ọjọ́ ordinary muslim tí ò kéwú tí ò fa nǹkan kan ọkùnrin sani ọ́ ṣòkòtò rẹ ò lè má kọjá kókósẹ̀ ẹ̀wù rẹ ò lè má kọjá kókósẹ̀ agbádá rẹ ò lè má ràn kanlẹ̀ tí ó tún máa wọlẹ̀ ìwọ ni mùsùlùmí ànábì ní ọlọ́run á sọ̀rọ̀ rẹ sí ọ lálìkè àmọ́ tó ọba ìbákú bẹẹ ká fojú àánú wù ọ ká ṣàfọ̀mọ́ kankan nù sẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni almanan onírègùn ẹ̀dá kò lè ṣe nǹkan kankan kọ́mọlá kejì ó kéré ni ó tóbi ni kọ́mọ máa fi boast kọ́mọ máa fi yangàn kọ́mọ máa fi sírègùn lójú onítọ̀hún tàbí lẹ́yìn onítọ̀hún ẹ̀ẹ̀kẹta òní alimunfik sèlè àtàwù bẹ̀lẹ̀ halife ẹni tó ṣe yí pé ọjà tí ń tà wàláyé irọ́ ìní fi tà á ó ní wàláyé one thousand ńlọ́ba wa ó ní one thousand tí mo fẹ́ tà fún òun ni mo ti sọ́ọ̀tì ìlò tó wá pé kí n kà fún ọ ní eight hundred tó sì já sí pé bóyá six hundred lọ bá wá ẹni tí wọn bẹ rajà yóò àwọn ẹgbẹ tó bá já sí pé òpùrọ́ ni kò ní máa ṣe wà láì ní gbàgbà tí tó ń pè wà láì tà súnmọ́ bíi láì làdí láì láì tó ní alukurani ni tó tó ń fi kuranu gbárí pé olódodo lélẹ́yìí bẹ́ẹ̀ sì ni ó ń fi wà láì yẹn ó fi ń gbà ni kó fi lè jèrè àjẹpajúdé máa la irú ẹni báwọn tọba ìbá bẹ́ẹ̀ kú yọ wọ náà ni ẹni ìyà ni ọ̀jẹ̀ níwájú ọlọ́wọ́n báyìí abdullahi ọmọ umar ó ní anabi sallallahu alayhi wa sallam sọ pé ẹni tó bá ń fi aṣọ gbálẹ̀ tọjọkùnrin tàbí ṣòkòtò rẹ̀ ń kọjá kókó ẹsẹ̀ rẹ̀ ọlọ́run ò ní fojú àánú wò ó lọ́jọ́ gbẹ̀ǹde àlìkíyàmọ̀ ẹni tọ́lọ́run bá sì fojú àánú wò ojú ìyà ni ó fi wò ìtumọ̀ rẹ̀ ni pé inú iná ni onítọ̀hún lọ kájínà sí ẹsẹ̀ ńlá kìíní kejì kẹta tá a mẹ́nubà nínú ẹ̀kọ́ yìí tàbí nínú wàásù yìí ọlọ́run ọba kò ní í ṣe wá ní ẹni tí wọ́n máa dá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àti àwọn ẹsẹ̀ kéékèèké nílé ayé wa yóò forí ẹ̀ṣẹ̀ wa jìn wá yóò ṣe wá lẹ́ni rẹ̀ kò ní í ṣe wá ní ẹni àṣeìtánì yóò jẹ́ ká parí àlámọ̀rí wa sálìgán náà ní dẹ̀ra yóò sì yọ́nú sí wa àní parí àlámọ̀rí wa sínú iná ẹja ànámọ́ ìgbà mìíràn pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba tó ní ayé àti ọ̀run a tún máa tẹ̀síwájú nínú àwọn ẹ̀sẹ̀ ńláńlá míì láti yànnàná wa fún wa pàápàá jùlọ a bẹ̀rẹ̀ nínú cd míì látòrí alikẹ̀bírọ̀ arọ́bìà tí í ṣe azina waliwat agbèrè kọkùnrin ọmọ abóbìnrin ṣe sìnà àti liwat kọkùnrin ọmọ bá ọkùnrin láṣepọ̀ àti kóbìnrin ọmọ bá obìnrin ẹlẹgbẹ́ rẹ̀ lásìkò kọ́lọ́n ọba kọ́lá wà níbi bìlísì o aqulu ma tasma'un wa astaghfirullah al-azim li wa lakum wa li sa'iril muslimina min kulli dam wa aqul subhanaka allahumma wa bihamdik ashhadu an la illa anta astaghfiruka wa atubu ilayk.